ẹ̀wọ́ lè jẹ́ nìyẹn ẹ̀ tàbá dọjọ́ ọjọ́ apẹ́ tàbá dàgbà ìgbà àkó ọjọ́ sì pélé nínú nìyẹn ẹ̀ ṣáàmù sọ fún yín mi ò ń jábọ̀ èmi ò ń lẹ́nu àná lè tọ̀ ọ̀kọ́ èmi ò ń ṣe àwọn ọmọ abẹ́ àwọn forí bẹ́ẹ̀ wà á máa take action ní tẹ́lá ń gbọ́ action pọ̀ bí ògògò kò sí ya wèrè ya wèrè gan wà kò ní yọjú gbogbo àwọn wèrè tó ń gbá lórí yìnyín kò káwá kò káyé o ókè náà wá wí tán àwọn wèrè kan sọ pé àwọn kan wọ́n explain explain kí ni you know explain they ma take action ni mo ti sọ mo ti jẹ training tipẹ́ tipẹ́ mi jẹ̀bẹ̀ sí jẹ training because mo ń dúró dọdún èyí gangan ni mo ti mọ̀ pé àwọn kan máa ń gba wèrè orí wọn trailer ò lè kó alright okay kí ló ń ṣẹlẹ̀ ẹ mo ti sọ pàdé mi ní transcorp hilton celebrity boxing game celebrity celebrity ti ń celebrity tó máa ń nura wọn celebrity àgbà celebrity wà wà tó bá wà nù ẹbí bí ọba ẹbí ah. celebrity celebrity ṣe ń jà sí celebrity tó ń fọra wọn lójú ẹ okay so pàdé ibi tó bá ti get ticket make sure you get your ticket today wàá gbà wàá wo bó ṣe lọ kẹtẹ wàá ṣí ẹmí náà fún pé ee láìdè láìdè go láìdè go go láìdè go àbí ah, kílẹ̀ ni mo sọ ẹ eh, i love you for coming if you have not gotten your ticket and you are in abuja you are missing because this is the first edition of the celebrity boxing game happening live in Truscott Hilton, Abuja. I love you for coming don't miss it guess who will win tonight's battle àwọn ń gbá lára mi ń i love you for coming.